sí ìtọ́sọ́nà pé báyìí ni kò ṣiṣẹ́ mo fẹ́ ká gbọ́ lẹ́yìn ní dáadáa gbogbo nǹkan bá ti pè ní ìbádà ní Islam a gbọ́dọ̀ ìjọsìn ni a gbọ́dọ̀ rí àṣẹ nínú alukoran ìtọ́sọ́nà ní sọ́nà àdẹ́gbà Muhammad tó sọ fún yàn pé ṣe báyìí báwo ló ṣe ṣe àsìkò wo ló ṣe so a gbọ́dọ̀ rí yẹn àwọn orígun yìí gbọ́dọ̀ pé lára ń ta bá pè ní ìbádà so àlẹ́ ìbádà tó tún wá ní ànábì sallallahu alaihi wasallam n tó sọ nípa ìrun nípìnlẹ̀ ní pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun tẹ́ ẹ bá ṣe rí pé mò ń kí sòyẹn túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣe ìbáàdà eléyìí tó jẹ́ sọ̀rà ìrun kíkí a gbọ́dọ̀ mà dájú pé bóòlù ànábì ṣe kí ìgbà wo ló bẹ̀rẹ̀ bóòlù ṣe parí ẹ̀ kódà nígbà tó tún parí tán kí ló ṣe lẹ́yìn rẹ̀ gbogbo àwọn orígun làwọn sọ̀hábà mẹ́nitọ̀ wọ́n mójútó dáadáa wọn ò fi kankan pamọ́ ànábì ò fi kankan pamọ́ fún wọn àwọn náà wàá fi kankan pamọ́ fáwọn ọmọ lẹ́yìn wọn wọ́n dẹ̀ wá ọ̀rọ̀ tí wọ́n fi pamọ́ kọ́ wọ́n tún wá dọ́kúmẹ̀ntẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ fi ṣe tíra lóníranran nípa sífàtú sọ̀láàtì nàbì nínú tíra tó tóbi tó kú kẹ́kẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ nínú ẹ̀ náà ní sífàtú sọ̀láàtì nàbì bàbá sheikh muhammadu nasir bani ní bàbá sheikh muhammadu sọ́lé òsèmí náà náà ní bàbá ibùdó bá sì ní sífàtú sọ̀lá lórí rẹ̀ àpọ̀nú àwọn olùmọ̀ náà ní sífàtú sọ̀lá ìlú yìnbó lànàbí ṣe kí mina tẹsílír ilà tẹsílír ká anẹkẹtara látara kábàrà àkọ́kọ́ ọ̀tọ̀ làlùwàlá ọ̀tọ̀ nìyẹn wọ́n yàn náà yẹn ti wà nù bábù fíkìw bẹ́ẹ̀ níta ti lọ́gán tó súnmọ́ tó jọmọ́ béèrè yìí wípé ǹjẹ́ téèyàn bá sálámà tán ṣé a tún lè tẹ́wọ́ àbí ká ṣàdúrà lẹ́yìn ẹ jẹ́ ká gbọ́ kínní kan yìí nípìnlẹ̀ àfọlá fúnra rẹ̀ ìrun kíkí àdúrà ṣíṣe ni sọ̀látù dọ́gátán àdúrà tó túmọ̀ yìí pé nínú ìrun ni wọ́n ti ní kabẹ̀ lọ. nínú ìrun bẹ́ẹ̀ni tàbá ń kírun lọ́wọ́ ni wọ́n ti ní káṣí kíni kabẹ̀ lọ. àwọn àyẹ̀wò láti wá máa bẹ̀ lọ́wọ́ nínú ìrun wa ètò pàtàkì jù òun ni inda sujud anabi sallallahu alaihi wasallam akọrọ mọ ẹkún alabdu min rabbihi wa huwa sajid àsìkò tí ọmọnìyàn máa ń súnmọ́ ọlọ́run rẹ̀ jù tó súnmọ́ ọlọ́run jù tọ́lọ́run náà súnmọ́ láti gbọ́ hmm. òun làsìkò tó wà ní forí kalẹ̀. lidhalika qala ba'dul ulama apákan náà olùmọ̀ni man arada an yukallima Allah falyasjud ẹni bá fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ falyasjud kó lọ forí balẹ̀. Hmm. wa man arada an yukallima Allah ẹni bá fẹ́ kọ́lọ́run ó bá ń sọ̀rọ̀ tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ni kò ṣe falyaqra al-Qur'an kó lọ ìyẹn túmọ̀ pé tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sọ kalẹ̀ tó ti yé ìyẹn ni wípé pẹ̀lú yẹ kọ́ra ọkọ̀ kí lọ́lọ́run sọ ń pa báyìí lọ́ka ọkọ̀ ọlọ́run bá aláàlú ṣe kíni tó ń bẹ sọ̀rọ̀ ìyẹn túmọ̀ yìí pé ànábì ní wà á ti rú àdúrà ẹ jẹ́ ká dùn ọ̀ pọ̀ ńbẹ ó jẹ́ orígun kan tá a máa ti ṣèbẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìta tó máa ń ṣèbẹ̀ lọ nínú àwọn òun ni bada tashahud al-akhir èyí tó pàtàkì jù lẹ́yìn àtàyà ìgbẹ̀yìn eléyìí tọ́pọ̀lọpọ̀ náà sàhábà wọ́n tiẹ̀ kalẹ̀ bí mi. Hmm. irú abubakar rọ́bì ọlá bẹ́ẹ̀ ni irú abubakar rọ́bì ọlá wa ni ó ní ìrìnsẹ̀ ọlọ́run alimini dùá adéhùnlá àbí fi sọlá àti kọ́mi ládùn àkàn tí màá ṣe fi sọlá àti nínú ànábì wa sọ fún pé tó bá ti ṣàtàyà tán kó sọ wípé allahumma inni zalamtu nafsi zulman kaseera wà máa yẹ kúrò dùnú bá ilá ń tà fàfúrí màtúrọ̀ fámi ní ẹni dé kàwọn hàmì ní. ó ti yé ẹwù náà kàtàkà fúru ẹ wo àdúrà yẹn ìyẹn túmọ̀ pé ànábì kọ so tó túmọ̀ sí pé ká sọ pé mí bá ń bẹ tí ó lóore ànábì bá ṣe kí ni ìbá kọ bá. bẹ́ẹ̀ làdúrà tá ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ má kúrò lórí ìran tọ́mátì kì í ṣaláìmọ́ wá ìsọ níbi kíni níbi nǹkan mẹ́rin Allahumma inni a'udhu bika min adhabil qabr wa a'udhu bika min adhabil nar aw min adhabi jahannam wa a'udhu bika min fitnatil mahya wal mamat wa a'udhu bika min fitnatil masiihid dajjal ànábì bá débi pé mẹ́rẹ̀ẹ̀rin ẹ lọ ẹ tún wá kó àwọn ọmọ yín ní dùn áwì sótìẹ́ nígbà ó ní wà kọ́ mi wà di òlọ́ àbí màá ṣe wà bẹ ọlọ́run tó bá wù ẹ̀. lẹ́yìn bàtà sí ilé ìtàn. súnmọ́ kọ́ mi wà lọ màmàdájú màmàdájú pọ́lọ́ ó ṣe yóò gbà. àwọn àyè tí a ti lè ṣàdúrà nìyẹn. so torí wípé tá a bá sálámà lẹ́yìn sálámà kò sí ní tó kù àfikàrù ló kù kì í ṣe dọ́à. ònà kà àzikir wà dọ́à ló fà làwọn olùmọ̀sọ pé tá nàbí bá kọ́kọ́ sálámà kí ló máa kọ́kọ́ ṣe wọn ní kò sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah yóò wá ṣe allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram allahumma la mania liman atit àwọn àfikàrù tó ṣe kí ni àfikàrù yẹn ló máa ṣe tó wá kul huwa allah yóò ka yàtọ̀ kùrùsì kul huwa allah yóò falak yóò ka kí ni lẹ́yìn ìgbà tó bá kà yẹn àwọn kan rárá yóò ti kọ́kọ́ ṣe subhanallah thirty three walhamdulilayi thirty three wallahu akbar thirty three ẹ gbogbo àwọn àfikàrò kéèyàn tó ṣe tán ọ̀yà ìyẹn túmọ̀ wípé kò sí dùn áwò níbẹ̀ yẹn so làwọn yẹn máa fi rò pé àwọn ìgbà táwọn lọ mọ́kà àwọn ti ẹ̀rí mọ́mú mọ́sálásí kan àbí kíní kan káwọn máa ṣàdúrà pààrà torí pé wọ́n ti ṣàdúrà láwọn àyè tó yẹ ká ti ṣàdúrà fún wa tó túmọ̀ yìí pé kò sínú súnà ànábì sallallahu alaihi wasallam á ń yàtọ̀ dọ̀rọ̀ à àwòyẹ sọ̀tọ̀ yàdà ò bá dà fàlà kì í sínú ẹni tó máa ń tọrọ àdúrà àbí tá a sọ pé kí máa mú ṣàdúrà fún wa bá dà kí ni bá dà fàlà lẹ́yìn ìgbà tí a bá sálámà tán ìyẹn ni kálukú ó ti níbẹ̀ lọ́hùn rẹ̀ nínú ìyẹn ló fà ọ̀pọ̀lọpọ̀ kí ń bẹ lọ́hùn tó yẹ kẹ́ ti bẹ lọ́hùn ó fi sùjúdù ẹwà dúdú sùjúdù tó máa wà nínú ìrun ìṣá ẹ̀ ẹ wo sùjú tó wà nínú magrib ó wá fi kalẹ̀ ẹ wo bàdà tashahud ó fi kalẹ̀ ó wá ní kí mọ́mú máa ṣe kí ni. kì í ṣe kì í ṣàyẹ̀ kì í ṣàyẹ̀ wallahu ta'ala. jazakumullahu khair ọ̀nà tí gbọ́n náà béèrè tuntun kan ni wọ́n ní béèrè béèrè pé ǹjẹ́ ó dá àbójú wo ni àsúnà jù sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́lá fi wo kéèyàn máa ra ọjà pamọ́ ní àsìkò tí ọjà yẹn bá wọ́pọ̀ tó pọ̀ tó pọ̀ níta kí wọ́n rà pamọ́ tó bá wá rà pamọ́ tó bá dìgbà tó bá wọ́n wà gbé síta wà mọ̀ ta lórí kí ni súnà sọ nípa rẹ̀ náà. náà alhamdulilayi abúlé rẹ ni àádọ́ ọpọlọ lẹ́ẹ̀kan sí àtúntọ́wà lẹ́kọ̀ọ́ kí alẹ́ gbọ́n fún àbọ̀ Muhammad àwọn ará ilé àwọn sọ̀hábà àti ògbóni torí dípọ̀ náà náà ti tálẹ̀ kí a mọ̀ fi kí a ra ọjà pamọ́ méjì ni gbólóyìn lè gún wa gẹ́gẹ́ bí atọ́kùnṣe sọ ẹ̀kúnmọ́ ó ní wípé ká rọjà pamọ́ ká kó ọjà pamọ́ á rí kó jọra wọn téèyàn olówó ń sìn tó sì fẹ́ sówó ó wá rí i pé epo pupa pọ̀ báyìí ó wá ń rà jọ tó kó fẹ́ sówó ni ṣẹ̀kú ń rà pamọ́ nìyẹn bóyá dìgbà tí yóò wọ̀n díẹ̀ torí pé kò sí tó fẹ́ fowó yẹn ṣe fẹ́ ṣe business ó dẹ̀ pé tó ń bá kówó káàṣì lọ́wọ́ àbókò sí báńkì yóò máa jẹ́ ṣe instead of that kó ń wulẹ̀ sí kíni kó ń wọra ṣe máa ń ra obì bí wọ́n ṣe máa ń ra àwọn oríṣiríṣi nǹkan náà pamọ́ lásìkò tí àwọn ọmọ bùkátà rẹ̀ ṣe ó ti ọ̀kan nìyẹn. ẹ̀kejì ni wípé kéèyàn mọ̀ọ́mọ̀ lọ máa rà kó lọ́jà hmm. tó ti táìmù táwọn èèyàn ra wọn kàn stọ̀ rẹ̀ ni báwọn èèyàn ṣe máa ń ra ẹ̀wà pamọ́ hmm. ẹ̀wà ìsí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn báyìí ẹ̀wà kí mo pè é ká má sọ ti tuntun tí ọ̀dà òjò tó lọ yìí tí wọ́n já hmm so wọ́n kó ẹ̀wà tìsí jáde tuntun èyí tí wọ́n dáná ọdún yìí wọ́n ti kíni wọ́n tún lọ kó nǹkan so ìyẹn ojú méjì tó wà ń bẹ nìyẹn ojú àkọ́kọ́ kéèyàn lówó tó fẹ́ ṣe business ó rò pé owó ìmọ̀ àná kò ní nítumọ̀ kó kàn wà lọ́wọ́ mi tí ò ní ní value ó dájẹ́ kó wọ́n rà tó bá dásìkò táwọn èèyàn bùkátà rẹ̀ àbí tó wọ́n díẹ̀ yóò wá tà á lówó tí ò ní gara tó ní fi ní àwọn yẹn lára tó ní fi ní àwọn yẹn lára ṣùgbọ́n táwọn yẹn ní ibẹ̀ sẹ́mọ̀ pé ó ti jèrè hmm. kò sí bí ó ṣe mọ ní òmà ó ti jẹ èrè bẹ́ẹ̀ ó kàwòrò pé òun ò fẹ́ kó káàṣì lọ́wọ́ ẹ̀rí fáwọn èèyàn máa ń kówó fáwọn èèyàn tó máa bá wọn ṣòwò wípé ẹ̀yin máa ń lọ́nà owó ní èmi ò ṣòwò tòtí hmm. wọn wà wà lórí májẹ̀mú kan wípé ọ̀dà owó yìí o fẹ́ bá fi lọ ọjà fẹ́ dé o ìbàjẹ́ ten percent o nínú èrè tá a bá jẹ ìbàjẹ́ twenty percent lórí tí wọ́n bá ti jọ àgbèrè lórí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ so ó wá ra ọjà yẹn ó wá ń tà lásìkò yẹn yàtọ̀ sí pé ó jẹ́ èrè ìlọ́po ìlọ́po hmm. àwọn mi ò wà tó ń bá débi pé táìmù táwọn yẹn nídìí rẹ̀ kò ní ta yóò ní òun fẹ́ kó o máa ń lọ hmm. píìkì hmm. ó máa píìkì àwọn yẹn ti kí ni wọ́n ṣe mú kàdé rẹ̀ lápèjúwe ẹ wo bí oṣù méjì ta lò lọ sẹ́yìn ẹ wo ìtàn ta golo pupa àwọn yẹn sì lépo lọ́wọ́ ìgbà táwọn gbọ́ pé epo tuntun ti ń jáde náà tó bẹ̀rẹ̀ sí kíni so lọ́fà tó jẹ́ pé àwọn kan ni wọ́n ń determine price ní ọjà tó ti ànábi sọ́lọ́ lọ́wọ́ rẹ̀ sọ́lọ́ ó dẹ̀ sọ fún wa wípé èèyàn kan ò ní kọjá pọ̀ mọ́ àkójẹ́lẹ́fẹ̀ alìdẹ̀ka èèyàn kan ò ní ṣe kíni kò ní kó ọjà pamọ́ àfi olùkọ́ tọ́lọ́n ẹlẹ́fẹ̀ olùbàdẹ́dà ni tẹ́yìn àbádẹ́rò fún un jẹ́rìí bẹ́ẹ̀ kò lè jẹ́rìí bẹ́ẹ̀ ẹlẹ́kejì rẹ̀ ni pé kò ní lẹ́tọ̀ọ́ irú bẹ́ẹ̀ níbẹ̀ ò ní lẹ́tọ̀ọ́ sí àdúrà tá ànábì ṣe fún àwọn tí wọ́n ń ṣe dáadáa pẹ̀lú ìṣòro wọn ànábì ní rahimallahu rajulan ọlọ́run bá mi kẹ́ ọmọ nìyẹn kan samahan ìràbà à tó bá fẹ́ tà ó máa ń ṣẹ̀dẹ̀ fáwọn èèyàn wà ìzà sára tí ó bá rà yóò ṣẹ̀dẹ̀ wà ìzà sára kọ́ra tó bá fẹ́ sin gbèsè. a rí i pé ojú kejì yẹn làwọn èèyàn wá máa jókòó tì lónìí wípé ẹ máa ra pamọ́ ẹ máa ra kí wọ́n fi ṣe wọ́n ò tún àwọn èèyàn tún àwọn rìbáàjì ẹ̀wà ẹ̀wà tí wọ́n rà ní Congo bíi sixty ó ti yé fifty five wọ́n wà lọ rìbáàjì bíi Congo fifty five a tún gbọ́ wípé níbi tí ó lè dé lára àwọn èèyàn lórí ráìsì ráìsì táwọn àrò pé fifty kg ni wọ́n kọ́ sí lára ẹ̀ní bá fifty kg lára látara pé wọ́n tún control price rice torí wọ́n lọ kó pamọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń ta rice jáde nígbà tàbí pé rọ̀mọdán ṣe kíni oṣù mẹ́ta ni kò ń fọ́ torí pé kí la bá débi wípé rice tá ń gbìn lórílẹ̀‐èdè wa àti rice tá ń kó wọlé ó wá ṣe kíni ó wá dọ́gba tó túmọ̀ yìí pé boni báríkà ó ṣe wọnú ọjà eléyìí tí sẹ̀rí àgbà wà láàyè ni pé ẹni bá ra nǹkan pamọ́ tó lówó rẹ̀ pé ń sẹ́ẹ̀dì tó wọ́n ṣe kíni kò sí láì fún ṣe kíni kó rà kó wá tà lẹ́bẹ̀ẹ́ àwọn ọmọ ìyá wa kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé tí Ramadan bá ń bọ̀ báyìí tó bá bẹ̀ sì korú bàtà bàtà mú ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn èèyàn máa wo oúnjẹ wo ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi yọ zakat tẹ̀lẹ̀sítẹ̀lẹ̀ wọ́n sì mọ̀ pé oúnjẹ ni so táìmù yẹn gàrí tí wọ́n rà nígbà tí wọ́n fi rà á bóyá níbi nine hundred ẹ máa gbọ́n kan ẹ máa wo ẹ máa wo ṣẹ́dá naira so èèyàn mélòó ló lè ṣe yẹn tí o bá jẹ́ pé mankana yuminu billahi wal yawmil akhir àfa tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àtijọ́ kan ìjọ tó bá dẹ́dà máa ń sọ̀yàn lẹ́sàn tó ju owó táyé lọ abẹ́ àlá gbogbo àwọn tí wọ́n máa ń ṣe náà sábà sanwó lẹ́sàn lórí àwọn brothers wa náà táwọn náà ń ṣe rúgbìn tí bàbá sanwó lẹ́sàn lórí wọ́n ti ra gàárì kalẹ̀ dáadáa kì í ti pé àwọn èèyàn wà á ń tó pẹ́ fẹ́ họ́ọ̀dì rẹ̀ wọ́n rà torí àsìkò táwọn èèyàn bùkátà wọ́n rà rẹ̀ sí wọ́n rẹwà kalẹ̀ wọn ò ní sọ tí ò bá wọn wọn ò ní sọ kó ṣe kí ni gbogbo ọlọ́mọ sábà dúró tiwọn. ìjọba kùn lọ ẹ gbọ́ yìí ah, nísìnyí pẹ̀lú gbọ́lọ̀